أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فقل اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكثائها من بطلها وكثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون tó sọ àdòní atúnípàdé atúnwá ń tẹ̀síwájú lórí ẹ̀kọ́ tọ́lọ́wọ́n bá ń kọ́ wa. lórí àwọn àtàn òdodo tọ́lọ́wọ́n bá ń sọ fún wa ìtàn tí ò sírú ẹ̀ ìtàn tá a lè tú wò kábàárọ̀ ń díẹ̀ àwọn àtàn kan bẹ bí àwọn àtàn ìjàpá àti yánnibó àwọn àtàn ìwé aláwìyé gbogbo ẹ̀ ẹ̀ kákan jókòó ká ronú ká sì mọ̀ gbé nǹkan kọ́ lẹ́nu àwọn ọ̀tàn òdodo ni ọlọ́run bá ń sọ àwọn àdẹ̀rà rẹ̀ eléyìí tó ṣe fáwọn ọmọ Israel ìdẹ̀ra ọlọ́kan ọ̀jọ̀kan ọlọ́run sọ àwọn àdẹ̀rà yìí láti lè bá a bá wọn wí láti lè jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba tó láàrin ga là á gbà á fún ibi táwọn ń lọ lónìí ọlọ́run ọba tó láàrin ga gẹ́gẹ́ bá a ti ń bá lọ àwọn ọmọ Israel láwọn àsìkò kan látara kíkọsẹ̀ wọn ọlọ́ọ̀ni kí wọ́n máa táràrà kí wọ́n mọ bí wọ́n lọ mọ́ ṣùgbọ́n nítorí kọ́lọ̀ wọn bọ̀ fẹ́ fìyà jẹ wọn ọ̀dà ìṣúdòbò wọn àti sàlàyé lẹ́yìn lánàá wọ́n ń lọ wọn àmọ́ bí wọ́n lọ mọ́ gbogbo tí wọ́n dì lọ́wọ́ tí wọ́n fi dira fájò gbogbo ẹ̀ ti tán wọ́n wá bùkátà sómi. So erik kí ngbà tọ́lọ́wọ́ bá ń sọ tó sọ̀kalẹ̀ láti sánmà ọ̀dà kọ mánù ọ̀dà kọ sálíwá akọ̀dà kọ omi. ọwọ́ atásìkò kan wọ́n bùkátà sómi tí wọ́n ń mu kò sómi. làwọn Israel náà bá kọjú sí wọ́n أسربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين الله أبا أمي أبا دادا أني وإذ استسقى موسى لقومه ìgbà tá ànábì Musa ọlọ́ọ̀ni rẹ̀ rántí ìgbà tí Musa ń tọrọ omi fáwọn èèyàn rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni wọn kò ìsẹ́sọ́ Musa wọ́n rò pé Musa rìn kiri wọn ń wo mi ká ní rárá mi rọ́bìhì tọrọ omi lọ́dọ̀ Ọlọ́run ní ń wá omi fáwọn èèyàn rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ẹ sì rí wípé bí ọba sómi tọ́gbẹ̀lẹ́ bá dé àmọ́ sí sísọ́ o bẹ́ẹ̀ náà ìwé ẹ̀kọ́ ọ̀dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ ta láti tọrọ omi ọ̀dọ̀ Ọlọ́run anábìá Muhammad sallallahu alayhi wa sallam anabi ń ṣe kútùbà lọ́wọ́ lọ́jọ́ kan ibi tí ń ṣe kútùbà lọ́wọ́ ní lábáwá àkàmádé ó ní ẹ̀yà anabi halakati amuwaalu gbogbo owó máa ti parun àwọn làkúnmí òró mi mú gbogbo nǹkan arúgbìn ọ̀jáde má sódò tí ẹ kọ́ntínú yorùbá yìí aráàlú yóò ní rí nǹkan jẹ yóò mú àwọn èèyàn kú dànù ni o anabi bá abẹ́ lọ́nkọ́ lọ́nkọ́ rọ̀ jò o níta anabi ti ń ṣe kútùbà lọ́wọ́ ìyẹn làwọn afáàfin sọ pé tí màmá bá ń ṣe kótó àyàn lè bá sọ̀rọ̀ tó bá jẹ́ pé tí yàn fẹ́ bá sọ kò wà pásánà sí yàn ọlọ́run má jẹ́ àyìnlá sàmú àlọ́ lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ilé kan ń jóná àwọn èèyàn sì mọ̀ kálukú ti gbádùn kótó bá lọ ìyẹn lè pàkíyèsí lè máa ń kẹ́ ẹ̀dá kan ẹ̀dá àwọn èèyàn kan lọ bẹ̀ wọn o wọ́n wọ́n ti ké ibi tẹ́ bá ti ń kírun lọ́wọ́ ní náà ẹ̀gbọ́n ti ràn wá náà. onírè ànábì hàlàkàtì amúwàl gbogbo owó ti parun tán wàhálà dé anábì bá abẹ lọ́hún kó bá abẹ lọ́hún fún kínní fòjò ìsìsítọ́wù nìyẹn anábì náà wá tẹ́wọ́ ó wá abẹ lọ́hún tí kì í bá ṣe kéèyàn bá ń tọrọ omi àwọn àfáàní a máa tẹ̀wọ́ mi kútùbà torí pé ààrẹ rí mi pa anábì tẹ́wọ́ nígbà tí ń ṣe kútùbà lọ́wọ́ ó wá fẹ́ parí ó wá sọ báyìí ah, ìgbà tí ń tọrọ omi ó tẹ́wọ́ tó bá ṣe wípé kìí ṣe títorí omi ló fi tẹ́wọ́ ni kò ní wà nílùú wàhálà yẹn pọ̀ tẹ́wọ́ tó bá yẹ kí ti máa tẹ́wọ́ tẹ́lẹ̀ náà. anábì wa tẹ́wọ́ wá bẹ́ẹ̀ lọ́wọ́ lomi bá bẹ̀rẹ̀ sí ní máa rọ̀ anasi bùnà malik ó ní máa rọ̀ ayé na shamsa sábìtà ó ní fún odidi ọ̀sẹ̀ kan àfojú omi àfojú kan tó omi òjò fódìdí ọ̀sẹ̀ kan òrùn ọ̀yọ́ òjò sàn rọ láti gbà sàn wọn àdélé tójó fi bẹ̀rẹ̀ òjò pa wọn délé ni kò wá sọ̀pù mọ́ látara gbígbà àdúrà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa tún ṣe kótó àjímọ̀ tó tẹ̀lé làfà àbá tó wọlé gà ànábì à àtọrọ mi lóòótọ́ àfi omi tí ò ní mọ́ ọdún dákun wa abẹ́ lọ́hùn kójú ọmọ ọdún o sallallahu alayhi wa onílé ọlọ́hùn. gbogbo àwọn òkè ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ ọdún tí ń bẹ lẹ́yìn Madina àwọn tí ò tí ì omi nílùú ní gbogbo àwọn ìlú òkú ọlọ́run bá yí omi lọ sọ́dọ̀ wọn ti wà yìí tó ọlọ́run sì tún ní àwọn ọmọ náà wá bùkátà Musa pé mi mọ̀ ẹ máa wò kan tí wọ́n bá bùkátà Musa náà wọ́n bàbá yọ bá wọn bẹ lọ́hùn. tó bá mú ohun tí wọ́n fi dàgbàsókè nígbàgbọ́ dé wọ́n làwọn ọ̀gbà wàyí bí sásìkò. ọlọ́ọ̀ni ẹ̀ rántí nígbà tá a nẹ́bì Musa njẹ́ ìfìmọ̀kọ́dọ̀ ọlọ́run ló ti tọrọ omi nù ń tọrọ omi fáwọn èèyàn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run fàkóyínà. ọlọ́run bá gba àdúrà níbi Musa ọbẹ̀ ni ìsásùkọ̀ ọbẹ̀ lọ́n fún mi yòrè ọlọ́run àwọn èèyàn mi jẹ́ wọ́n bá ní rẹ Musa ọ̀pá rẹ̀ náà ló lò gbé aṣọ nì fi ná apáta aṣọ fún wa ń òní pé kò sí omi dàbí tí nìsín omi náà apáta ni ṣùgbọ́n bá wọn olùkálukú lọ fẹ́ mú omi inú àpáta ọlọ́ni rẹ̀ Musa fi ọ̀pá rẹ̀ nà àpáta Musa sì fi nà á. bí Musa ṣe ń fi ọ̀pá nà báyìí ojú ihò méjìlá sì jáde lára rẹ̀ ìdílé àwọn ọmọ ojú ihò méjì láti jáde ọlọ́ni kọ́dé alimakolo onasin. ọlọ́ni gbogbo àwọn àdílé kọ̀ọ̀kan onasin bankulu kọ̀bílà ni kọ̀bílà kọ̀ọ̀kan mi ń kọ̀bá ìlìbà ní Israel wọ́n ti mọ ibi táwọn ọmọ gbàmú mi tiwọn tí òfin kò ní dájà lẹ̀ àwọn àdílé báyìí ojú omi tiwọn ni àwọn àdílé báyìí ojú omi tiwọn ni àwọn àdílé báyìí ojú omi tí wọ́n ní ìyẹn ní ìjà mọ̀mọ́ pé ọlọ́run ọba lágbára agbára rẹ̀ ó sì ju tàwọn. wọ́lá ọlọ́run wá ní kò ló ẹ máa jẹ wàṣọ̀rọ̀bù ẹ máa mú mínkìnnì asáwọn ọmọ ẹ̀jẹ̀ ènìyàn asá níjẹ̀ẹ́mú kankan àfi tó lọ́nba ṣe fún wa ọlọ́run ní ẹ máa jẹ ẹ máa mu nínú tọ́lọ́run ọba ń pèsè fún yín bọ́bá wa pèsè rẹ̀ tán tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ mú ẹ má fi àìmoore sí i wàlá tá a sà o. ọlọ́run ní ẹ má máa sáré àpàǹtété bíbalẹ̀ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ẹ má balẹ̀ rẹ̀ jẹ́ ee àwọn Israẹli wọ́n tún wáá gbé bí wọ́n ti ṣe dé níbi tá a ti rí bí wọ́n ti ṣe àyàtọ̀ wa tẹ̀lé lẹ́yìn ni. أيوة يا موسى لن نصبر على طعام واحد فادع ربك يخرج لنا مما تنبت الأرض رأسها وبصلها ọba mi ó pe pé wà ìdúkúlítún yá Musa ẹ̀yàn ọmọ Ísírẹ́lì ẹ̀ tún rántí ìgbà tẹ́ ń sọ fún ànábì wa Musa wípé. wọ́n ní rẹ̀ Musa àwọn ò lè ṣe sùúrù lórí oúnjẹ ọ̀kan kó wá wípé ẹyẹ. atọ funfun nìkan láàmà jẹ àwọ̀ ọ̀fẹ́ yẹn o fi wá mọ̀ pé kànáà ń ni wọn ni àwọn kẹ́kẹ́ ń bẹ èèyàn ní ṣàkíyèsí ẹ̀ ṣùgbọ́n tá bá ti sọ nísìn ọ ṣàkíyèsí ẹ̀ kí ni a sọ kí ni wá sọ ní fàdé sọ kí fàdé pé kànáà yẹn gbà musa o. gbogbo tí wọ́n bá ní ìdì táwọn bá bá ń gbà wọ́n ní ìdí omi òun náà ni ìgbà tí wọ́n fẹ́ oúnjẹ míì táwọn wá bá ṣùgbọ́n tó bá ti di bí àwọn ibì kan lọ́nà wọn ni fáwọn abẹ́ àǹtà àwọn àrọ bùkẹ́ afáàkọ́ tí ìlà wo musa ìwọ lọ lọ́jagun ìwà àtọyọ ọlọ́run rẹ ẹ lọ dájà ìwà àtọ ọlọ́run rẹ ẹ wá máa wo bíi náà fàdé ẹwòlá náà rọ bá a pe ọlọ́run ọba rẹ wọn à kí mọ́ra wọn. tẹ́ẹ̀fì mọ̀ pé na nkórí ni wọ́n ṣe wá rí ẹ̀kọ́ kan bẹ́ẹ̀nbẹ́ ẹ̀kọ́ kan bẹ́ẹ̀nbẹ́ báwọn ọmọ ìsirọ̀yìlú gbà yẹn ti rí bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ti ṣe rí torí pé ńgbà táwọn náà bá bùkátà sásìkì á lọ bá àwọn àfáà pé ẹ bá abẹ lọ́hùn sọ́lọ́ yìí sọ́lọ́ ń tiẹ̀ ni ee ee ẹ gẹ́tì mi fàjẹ́ ìwòlànà rọ̀bákà àfáà tó lọ bá ta ọ̀bọ̀ bẹ́ẹ̀. ọlọ́run rẹ̀ ni ìtọ́wá ìpọ́nlọ̀ ń tiẹ̀ ní kí ló ti wọ̀ ee eh, àwọn èèyàn jogún wa bú yẹn lọ́wọ́ àwọn ọmọ èèlò ni àfa ẹ̀ mọ̀ bá bẹ lọ ọlọ́run ta ni ṣé bó lọ́n gbogbo wa ni wọn náà bẹ́ẹ̀. bá wọn kí náà pọ̀ táwọn èèyàn torí wọ́n ní bá a bẹ ọlọ́run ọba rẹ wọ́n sì musa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa náà la gbà nábì wa muhammad sallallahu alayhi wa sallam gbọ́ àgbà sílámù ṣùgbọ́n ànígbàgbọ́ nu ọlọ́run bó ti tó àti bó ti yẹ tí nǹkan kan bá bá ẹnìkan sọ fún mi lónìí ẹnìkan ó ti yà ṣe kan bìkan bẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ nísìn báwọn yẹn bá lọ bá a yóò ní ǹtí ó ṣẹlẹ̀ ọba ti wá dá alẹ̀ látòrí ọkà bàbá ní ìwẹ̀ ọ àṣàjọ ọlọ́dà síbi táwọn èèyàn mọ̀ gbà kọjá ìmí ìtọ́ba fẹ́ bímọ kí ó lọ ràgbọ́n mẹ́rin bọ́ba ti ń lọ sítú ọmọ afọmọ́lẹ̀ ńkọ̀ọ̀kan kó lè bá àjẹká àwọn tí wọ́n mú ọ̀hún lè tú ọ̀lẹ̀ rọrùn kí ló náà lọ bà fún. nítorí ẹ̀yìn kálukú wa náà mọ lọ́wọ́ àwọn èèyàn kan láàlọ́ máa bá àwọn tá a wá ń lọ báyà wọn ni wọ́n jìnnà sọ́lọ́ ń ju àlọ́ ẹni tó gbéra rẹ̀ láàfáà tí mo sì náà pù tó tó ń kọ́rọ̀ rẹ lọ wájú ẹ̀ ẹni ń pera yẹn láàfáà tó ní ìyàwó méjìlá ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún ìyàwó márùn ìyàwó mẹ́fà ó tún lẹ́ni ọlọ́ọ̀ni. ee ayohun akọrọ ta ló súnmọ́ lọ́wọ́ bá jùnú wa tiẹ̀ bí a gbé sinapu dọ́dọ̀ wọn mọ oríjìnà wọ́n kọ́kọ́ tọ̀ wò ẹ̀sìn tó ń pin ẹlẹ́ni ọlọ́run wọ́n ní wọ́n wọ́n fẹ́ lò òde wọ́n kọ́kọ́ ń tọ̀ nǹkan ala ẹ tó ń pè wọ́n lẹ́ni ọlọ́run wọ́n ń wọ tó ń pè wọ́n lẹ́ni ọlọ́run ẹ ara ayiri lè mà mọ wọ́n Musa bá a bẹ ọlọ́run ọba mùsùlùmí. mùsùlùmí ẹ ọlọ́run ọba mà mọ̀mọ́ sọ ẹnu tiẹ̀ gangan lè dá dọ́dọ̀ ọlọ́run fúnra rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ẹnìkan bá anabi ni ojú ẹ̀ méjèèjì anabi bá ń bẹ lọ́run kojú yìí ọ̀la anabi ní òwò ṣiṣẹ́ sùúrù kọ́lọ̀ ń bọ̀ ọ̀fà àlìjánná pààrọ̀ ẹ̀ ti lè ṣe sùúrù àlìjánná lọ́wọ́ ó anabi mo fẹ́ kojú yìí ọ̀la ni ṣiṣẹ́ náà ṣùgbọ́n kojú yìí náà kọ́ ọ̀la ṣe sùúrù yàrá ní ànábì àní ọmọ fàdúrà ojú ìkọ́ là ní ànábì ọ̀sọ́ kí èrè ọlọ́run la ojú ẹ̀ ànábì kọ́ ládùá àti òṣè òun gangan lọ́lọ́ bẹ lọ́hùn fún ara rẹ̀. kọ́rí bẹ̀ ojú ìbò ojú ìbò dá àwọn tàdáì. ojú aláhùnmọ́ yàrùsù ọlọ́run ní táwọn ẹ̀dá mi tí wọ́n bá ń bi rẹ̀ ànábì léèrè nípa mi fa iní ìkọ̀rí ibẹ̀ èmi ọlọ́run bá súnmọ́ àwọn pẹ́kípẹ́kí òdì ibodà àwọ̀tà dáì ìdá àdáhàn gbogbo ẹni ó bá pè mí àmọ́ ìyójì ibodà ìdá àdáhàn. ويكشف السوء ويجعلكم خلفاء الأرض ọlọ́run ní ẹni ó bá ti pè mí wọ́n dáhùn pèpè ẹ̀ kò ní ìdí káyọ̀sẹ̀ máa sọ wípé ntọ́ba jẹ́ àmà gbogbo tí wọ́n á máa bá ànábì fún tá ànábì máa bá wọn tọrọ àdúrà kò ní jẹ́ proper personal ẹ rí i pé tomi sí ẹnìkan ló nìjẹ gbogbo àwùjọ ni ṣùgbọ́n gbà dé tó wà personal ànábì fún ládùúgbò àti òsì lọ wí lọ wí báyìí ọlọ́run sì lójú ẹjẹ́ àmọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ee wọ́n wá bá abẹ ọba rẹ yọ̀kọ̀rẹ́jẹ̀ lánàá. wọ́n ní inú àwọn arúgbìn tí ń wù lórí ilẹ̀ olókùúta fẹ́ máa jẹ báyìí ọ̀rọ̀ ẹlẹ́yẹ yẹn olóyin funfun yẹn mọ́ àwa náà fẹ́ kí nínú nǹkan tí ilẹ̀ ń wù nínú nǹkan bá ní kí ilẹ̀ ẹja fìyẹn lẹ̀ nínú nǹkan tọ́lọ́wọ́ bá ní pé kọ́ máa ti àti ilẹ̀ jáde torí wọ́n ti ṣe nísìbà wíwù sílẹ̀ báwọn mímọ́ tó ń bí tó arúgbó nínú tílẹ̀ ń wù tílẹ̀ ní wù nǹkan ọlọ́run ló ní ọmọ wù nǹkan ọlọ́run bá ló ní ọmọ wù nǹkan wọ́n ní nínú nǹkan tílẹ̀ ń wù afẹ́ máa jẹ́ nú ẹ̀ kí làwọn nǹkan tí wọ́n wá fẹ́ tí wọ́n fẹ́ fi pààrọ̀ eyín àtòyìn funfun ẹja máa gbọ́. ní kọ̀ọ̀kan mẹ́ńbàkọ́lì ha afẹ́ máa jẹwé bẹ́ẹ̀ afẹ́ jẹ̀fọ́ bákọ́lù wọn làwọn kan tí bá ń wù lórí ilẹ̀ tí kí wọ́n yìí ní wọ́n yìí ní igi wọ́n yìí ní stem system lẹ́mọ̀ ń pè kí ni uh-uh, ẹ̀ka ni branches stem ni kíni tí ó gbé wọn nàró òun ṣe gbogbo irú àwọn kan tó wà ń lẹ́lẹ̀ báyìí àwọn ewé bẹ́ẹ̀ ẹ̀fọ́ oníjẹ́ bákọ́lù wọ́n làwọn náà fẹ́ máa jẹ̀fọ́ afẹ́ jẹ yánrin abẹ́jẹ ẹkù ahàn nílùú yín ni ẹ ti máa ń gbé lẹ́kù wọ́n fẹ́ jẹ ọ̀rọ̀wọ́ wọ́n fẹ́ jẹ àwọn ẹ̀fọ́ wọ́n fẹ́ jẹ gbogbo àwọn ewébẹ̀ ewébẹ̀ gbogbo ewébẹ̀ ní sàǹjẹba kọlù wọ́n làwọn fẹ́ máa jẹ ewébẹ̀. wọ́n làwọn fẹ́ jẹ kìsà ìhà àwọn fẹ́ máa jẹ nínú elégédé tí ń wù lórí ilẹ̀ tí ń gbọ́ ara mẹlẹ́gẹ́dẹ́ mẹlẹ́gẹ́dẹ́ wọ́n ò lẹ́lẹ́gẹ́dẹ́ ti rí <laughs> tí ń gbọ́ ara mẹlẹ́gẹ́dẹ́ sáàmù kí wọ́n mẹlẹ́gẹ́dẹ́ sì bẹ̀ sá àwọn onímọ̀ fi ṣe bí ẹran báyìí <laughs> bí ẹran náà ni àwọn àgé e sọ́bẹ̀ tí wọ́n máa fi kó nǹkan dà sọ́ fún wọn làwọn fẹ́ jẹ lẹ́gẹ́dẹ́ wọ́n làwọn fẹ́ jẹ fúùmù.

gbogbo àwọn nǹkan tó bá ti wá dé ní bi báyẹn bíi bàbà bíi àgbàdo bíi jéró bíi nǹkan kan wọ́n ní nínú àwọn ọkà tí ń wù lórí ilẹ̀ ṣùgbọ́n lẹ́jẹ̀ ọba ní ọkà lágbóolé àmàlànú àmàlà ní ṣùgbọ́n láwọn abẹ yẹn bíi ọkà bàbà gbogbo orúkọ ní kì í ṣe ọkà o ejò níjẹ́ bẹ́ẹ̀ o tàbí àìsàn bala yẹ mẹtẹ ọka orí wa o mẹ fà yìí wa náà wọn làwọn fẹ́ jẹ nínú adasi adasi yẹn wà ní àwọn fẹ́ jẹ wà wọ́n bá ha wọ́n làwọn fẹ́ jalùbọ́sà ẹ̀rí wọ́n mú pé. ọ̀jẹ́ ẹ wá la hawla wala quwwata illa billah wọ́n láwọn ọ̀jẹ́ yẹ mọ́ àwọn òmu oyin mọ́ àní ọba abẹ lọ́wọ́ wọn lágbè làwọn fẹ́ yà àwọn fẹ́ máa dáko ni ah, ọlọ́run ṣàánú wa o gbogbo ẹni ọba bá bàbá rẹ̀ roko rínú wa ọmọ ti ń jẹ́ oko ríro àtẹ̀ntì bá ń dáko dì sí yìí. Ah, mo rántí pé a kọ ibè kan lọ́dún kan yìí tó ṣe pé ìgbà tó tó táìmù kan àti kọta lọ́dún sàn ká tó sun ẹ̀gẹ́jẹ a tún wá bẹ̀rẹ̀ tìrọ̀lẹ́ ìgbà tó yá èyí ò ní fẹ́ náà ró báyìí má kó tó bọ́ síbi ibè kejì tó tẹ̀lé wàláì orí ìrùkù torí tọ́ báyìí àti orí ìrùkù náà ni mo ti ń bọ̀ láti bọ́ síbi ibè mi ẹ wà kọ́ tẹ́ bá ti kọ̀ yẹn tán ẹ̀rù ẹ̀rù báyìí náà

fàdí àwìlànà rọ̀bàkà bá a bẹ lọ́wọ́n bá rẹ yọkùnrin jẹ̀lá náà mi máa tó ń bẹ tó àrùbọ̀ bá a kọ́ bá a mú jáde àwọn nǹkan tí ilẹ̀ ń hù yẹn afẹ́kọ́lọ̀ mú jáde. afẹ́ máa jẹwé bẹ́ẹ̀ afẹ́ jẹ̀fọ́ afẹ́ jẹ̀fọ́ afẹ́ jẹwé bẹ́ẹ̀ afẹ́ jẹwé dùn afẹ́ jẹ̀fọ́ afẹ́ jẹ oríṣiríṣi bá ti ń tàwọn eléyìí ká máa fi légédé lé atọ́fẹ́ jọkà afẹ́ jọkà kì í sàmàlà bá a ti sọ lẹ́ẹ̀kan o wàhádà sí ha afẹ́ jẹ̀wà anídìí àlùbọ́sà tá a máa rẹ́ sí kó bá a dùn. kọ́nà àtàsáwé ìdúró náà ẹgbẹ́ tá anabi musa sọ fún ah anabi musa ni ẹ̀yin èèyàn yìí ẹ fẹ́ fi nǹkan àyẹpẹrẹ ẹ fẹ́ fi pààrọ̀ nǹkan tó dáa nǹkan dáa tẹ́ ń gbádùn tẹ́ ẹ̀ ṣe wàhálà kódà àwọn onítàfsírù kan sọ wípé tí wọ́n bá ti pẹ yẹn àtúnyùn ìtí wọ́n bá jẹ́ ń jọ̀hún kò ní ṣe jẹ́ ń jọ́ kejì wọ́n èjẹ́ tíjọ́ kejì ẹ̀ tọ́ bá tún ti fẹ́ jẹ́ ń jọ́ kejì ọtún bọ́ tún mọ́ mi. àwọn tó lówó dáadáa Nàìjíríà wọn à tó bẹ́ẹ̀ tí wọ́n máa pa ẹyẹ jẹ kán máa pàtó lótòló lójoojúmọ́ táwọn yìí parí n rò ẹni tó lè ṣe nàìjíríà yọ wọn ẹni tí bá ń kówó ìjọba jẹ ni ó yà sèyàn ṣùgbọ́n tí ó fowó ara rẹ̀ rà tí kémi ọwọ́ ara tòlótòló ń bẹ̀rẹ̀ àwẹ̀ ìjẹun pé twenty five thousand tòlótòló tí wọ́n tẹ́mi àtàwọn ọmọ mi bá ṣùrùgbó ẹ̀ka náà lájẹ tán twenty five thousand tọ́nu èyí ò mi jíjà yẹn tòlótòló ẹ̀rọ kan tòlótòló sì ní sẹ́mi àpáyẹ lónà ẹ̀yẹ kí àwọn a máa ríru tòlótòló jẹ àwọn ilé ìjẹun ti fògùn sí gan ti ń pa àwọn èèyàn díẹ̀ díẹ̀ àwọn èèyàn lọ kó rà á frozen food gbé ah turkey ni turkey ni àwọn òkú turkey tí wọ́n ti fi bí igi rẹ̀ ti preserve táyé rẹ̀ ti ta imí ti lọ́dún márùn lórí omi tí wọ́n tó gbé e jáde ayé ẹ̀ ta wọ́n wà dín wọ́n ti dín tọ́pá ọ̀dà tọ́pọ́n kí ah oúnjẹ turkey ni wọ́n náà wà fúnra báyìí ah oúnjẹ òkú ẹ̀ díẹ̀. ó ń ẹyẹ inú rẹ̀ ń dùn wá ń wọn làwọn ò fẹ́ mọ́ láhàwọ̀láwàlá. àbí Musa wá sọ fún wa wípé ẹ̀yin èèyàn mi á ẹ sì fẹ́ fi ohun tó dáa ẹ fẹ́ fi ilẹ̀ ẹni nǹkan yẹpẹrẹ àjìnà gan ló pé àjìnà jù sọ pé pé òun lọ jù. ẹ wá fẹ́ fi pààrọ̀ nǹkan tó dáa tọ́lọ̀ wọn bá fún yín tẹ̀ sí wàhálà rẹ̀ iye tó bá ṣe kó rí bẹ́ẹ̀. lakum ma sa'altum ọlọ́run ọba tọ́lọ̀ àrẹ́gà ó ní ihmitu Misra tá a bá ti rí Misra nínú Qur'an ó yàtọ̀ sí Misra Misru méjì ní mẹ́nu Qur'an Misru eléyìí tó ní tanwin àti Misru tí ò ní tanwin. ادخلوا مصر إن شاء الله آمنين وهذه الأنهار تجري gbogbo ibi tẹ́ ẹ bá ti rí mísírọ̀ tí onítẹ̀rí nínú mọ́sàrì nù mọ́sàrì táwọn èèyàn ti ń lọ kéwu mọ́sàrì nù ṣùgbọ́n ní èdè lárúbáwá mísírù náà tó ti wá ní tẹ̀nìwínú ẹni ìlú ló jẹ́ ìlú ní ń jẹ́ mísírù ṣùgbọ́n tó bá ti jẹ́ mísírù tí ò ní tẹ̀lú mọ́sàrì nù mo rò wáyà yìí mi tí wọ́n ní wọ́n lọ mísà wọ́n lọ káírò wọ́n lọ káírò ìyẹn ni tí nù eléyìí tó ti ní tẹ̀lú yìnyín ìlú nù ọlọ́run ní ewu dẹ́kun ló ehibi tó ẹ tó bá ṣe wípé ọlọ́run bá bá ní ehibi tó kí ni ìtumọ̀ rẹ̀ wá ah, ẹ padà sí ibi tẹ́ ẹ ti sá kúrò lọ́dún dàfẹ́ àwọn ṣé ẹ̀ mọ̀ kí mọ́ṣáàrí fìdáwọ́ náà ti mú wọn lẹ́rú wọ́n ti kó wọn kú wọ́n ti fìlú yẹn lẹ̀ ọlọ́wọ́ bò tó lè sọ wípé ẹ sọ̀kalẹ̀ sí Mísírà ní ìlòpárà yé mi yé wa ẹni tó wọn ẹgbẹ́ kẹ́pàdé ẹ̀yìn kẹ́pàdé ẹ̀yìn nu bó wọn sì wá gba bí omi kọjá padà ẹ ọsọ ti yé tó mi sọrọ ẹ tó bá ti wù yín ẹ máa lọ ni ìlú bí ọba ti wù yí tẹ́lẹ̀ fẹ́ gbé ìlú bí tá a ní ẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n bẹ̀ ẹ ti bẹ̀ ẹ ẹ̀ ní lọ gbogbo gbólóhùn ni ẹ máa wí ẹ ti yí padà bá fi ní ma ẹ máa sọ wípé ẹ̀ńtọ̀ kan wọ́n ní ẹ̀ńtọ̀ kan wọ́n da ogun ẹ̀rú ọlọ́run ní ẹ̀rẹ̀ tó ní sọ̀rọ̀ bọ́bá ti wá rí bẹ́ẹ̀ ọba wù ẹ mórí lé bẹ́ẹ̀ fàáyín ọlọ́run ní fàáyínà alákùn máa sa àìtún ntẹ́ tọrọ tẹ́ ẹ lẹ́nu fún ẹ̀rí bẹ́ẹ̀ ẹbẹ́ yìí lẹ́nu ẹ̀fẹ́ wàhálà ẹ̀rí yé sí nínú ibi tó bá sàtì wù yẹn gbà bẹ̀rẹ̀ pé bá ti dé bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ oko dídá fàáyínà alákùn ẹni ọba dáko orí tọ́lọ̀ ń bá tẹ kò ní bẹ́ẹ̀ lọ́n kí tọ́lọ̀ ń bá kẹ dáadáa ó lè máa dáko kó máa fìyàn dá o kó máa fi tractor dá. burú sí ó lè ròyìn ògo díẹ̀ <laughs> téèyàn bá dáko dáadáa béèyàn bá bàgbẹ̀ lọ́wọ́ èyàn mọ̀ pé eléyìí ọwọ́ àgbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mọ̀ pé eléyìí ọwọ́ àgbẹ̀ ni àgbẹ̀ ló lọ́wọ́ eléyìí ọlọ́run kọ́ wọlé rẹ̀ wa ọlọ́run máa eh, kí lọ́lọ́run á fi táwọn mú kọ̀ọ̀kan ọlọ́ni wàdúrì bá ti aláìhí mọ̀dẹ́látù ọlọ́ni láti jọ́ náà lọ àwa wò wípé ẹ̀yẹ́ mi ẹ ti gbóyà jù ẹ ti gbóyà jù ẹ ti yàkànnà nkọ̀rí jù ẹ tó wàhálà tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ máa jẹun ẹ tọ̀ wò ọlọ́run ní yẹpẹrẹ bò wọ́n ee bẹ́ẹ̀ bá roko dáadáa yọ yẹpẹrẹ àbí òní yẹpẹrẹ ah, bá roko ẹni tí ó bá ṣàgbẹ̀ tí ó dáa fún kì í ṣe pé oko ni ó máa rò kì í ṣàwọn alárojẹ mìíràn bá dáko kòkó ó yàtọ̀ bó bá dùn gẹ̀dẹ̀ ó yàtọ̀ àwọn ilé alárojẹ yìí igba márùn mẹ́wàá bẹ́ẹ̀ bá tó wá bá yà lù àbọ̀yà àwọn yóò tó wá gbìngẹ́ àwọn kan wà nù oko wọn igi ẹ̀gẹ́ wà wọn ti mú mi abẹ́rẹ́ lọ. wọ́n ti àwọn èèyàn máa bí wọ́n ti máa ṣe wọ́n wà fi sóró ilé ìtọ́lọ́lẹ̀ wọ́n filẹ̀ wọ́n ti yọ ogun ẹ̀gẹ́ lọ ẹ bá ti wá mú àwọn níjọ́ lọ́wọ́ bá lọ fẹ́ wẹ̀gẹ́ wọ́n bá ti ń fa gíláà ìgbé wọn ti kùtẹ̀ wọ́n bá sọ̀rọ̀ fìdí jáde ni. àwọn àyà kan tó wá ń bẹ àwọn rẹ̀gẹ́rẹ̀gẹ́ nu wọ́n ti ní àwọn apẹ̀rẹ̀ tó ti rẹ̀ tí wọ́n bá tu ẹ̀gẹ́ rẹ̀ báyìí wọ́n sì tu ẹ̀gẹ́ wọ́n tó wọ́n tó wọ́n tó tí wọ́n tu ẹ̀gẹ́ débi pé ojú ẹ̀yàn wọlé pé ah síbẹ̀ kẹ́ wàhálà mo ṣe mo ti ń bọ̀ ní tẹ́lẹ̀ wọ́n bá máa ṣíra fún un fẹ́ gbowó ẹ̀gẹ́ bí ọba sọ̀ra ti máa bí ọba ìgbójú rẹ̀ tọ́ba ẹ̀kọ́ lu yé ìyá owó ẹ̀gẹ́ lọ owó ẹ̀gẹ́ lọ nù bí wọ́n ṣe ń ọba ti wá kúrú wàhálà ọdún méjì gbénu ọlọ́run kọ́ wọlé àìtó bẹ̀rẹ̀ kọ́ sànú wa nínú àwọn ẹ̀jẹ̀ yìí tó ń bẹ ọba jẹ̀mí ìbọ̀ ọba dọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ hospital àbí bẹ́ẹ̀ bá ọba ti rí ẹ̀gẹ́ yóò ta dáadáa o ṣùgbọ́n yóò lè so lórí. ẹ̀gẹ́ tó wá tó dùn tó ṣe é jẹ ọkọ ìyàwó ni ọkọ ìyàwó ló kù wọn ọkọ ìyàwó kò sì ní tóbi kì í ṣùgbọ́n tó o bá fi jẹ iyán rẹ̀ ọkọ ìyàwó tó o bá jẹ iyán ẹ̀gẹ́ ọkọ ìyàwó àbọ̀ ọba jẹ́ iṣu tí ń tú ó tó kù kan kékeré rẹ̀ máa pupa báyìí olókun àwọn ẹ̀gẹ́ nu sẹ́kẹ̀ ń kù láyé máa ó kù lọ́yìn àwọn ọ̀dọ́ yín ló wájú ní ó ti o kò sáwọn olókun yẹn bí i máa o kí ni tiẹ̀ máa pupa ní ẹ̀gẹ́ nu ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà wàhálà àdìrẹ òun rìn ọlọ́run ní ada ìyẹpẹrẹ bò wọ́n. ọlọ́run ní atúwáyé mọ́síkánà sí òsì ọlọ́mọ dá òsì bò wá àwọn onítàfsírù wọn lóṣù méjì lọ́lọ́run fi mú wọn òsì kan ń bẹ inú ẹ̀mí èèyàn ní máa wà òun lòsì wípé ntọ́lọ̀ bá ṣe fún yàn kọ́mọ́ tó yàn ọlọ́run lè fún yàn ní nǹkan kò ní tó yàn. lẹ́mìí èèyàn tí ìnínà ni ah, tí kì í bá ṣe bẹ́ẹ̀ ẹ wo káwọn èèyàn ṣe gómìnà fọdún mẹ́rin wọ́n tó láwọn tó fẹ́ ṣe sí wọ́n ṣe gómìnà fọdún mẹ́jọ ṣé wọ́n dùn ó ni àbí ah, ìgbà tí wọ́n ti ní kankan ni torí pé òsì wọn inú ẹ̀mí wọn lọ́wọ́ ẹlòmíràn wà tí wọ́n fẹ́ kúrò ńbẹ̀ náà wọ́n dùn ó ń dupò ẹni tí ó débẹ̀ lẹ́yìn àwọn àwọn làwọn gbọdọ̀ fi bẹ̀ torí tí jóná wọn fẹ́ jẹ́ nìkan mọ̀ ẹlòmíì yóò tún wá kó ń bẹ̀ tán omi owó oṣù gómìnà yóò tún máa gbà lọ kọ̀tá ọlọ́ni àdá òṣìbò àwọn ọmọ Ísírẹ́lì wọn ní nǹkan mìíràn tí wọ́n máa wá máa fàyè torí ayé ni wọ́n wá débi pé àwọn fẹ́ máa dáko afòsì sínú ẹ̀mí wọn ah! téèyàn bá mọ bí ọmọ Ísírẹ́lì ṣe ka ayé tó àwọn fẹ́ kú rárá mọ́tò ni wọ́n ṣe mọ́tò ìgbà ó yá dojoojúmọ́ náà fi moto kó mọ́tò nítorí kí mọ́tò ọmọ bá pààyàn kò sí ẹ́bàgì nínú àwọn mọ́tò jọ̀hún kò sí ẹ́bàgì torí kí náà fi fi ẹ́bàgì sí mọ́tò torí táṣídẹ̀ǹtì bá dé kátẹ́gùn kó lè mú ọkọ ọmọ kù kò sí bẹ́ẹ̀tì tẹ́lẹ̀ ń àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ wa ń lò ní ìsìn àwọn aláìsẹ̀ máa dé advance lè fi bá ti jókòó lébẹ̀ yóò kì í sọ̀rọ̀ pé ìfẹ́ torí pé kọ́mọ̀sì accident kọ́ ọmọ yọ̀bọ́ àwọn míì ń bẹ nínú àwọn mọ́tò bọ́ bá ti ń súnmọ́ nǹkan lẹ́yìn tàbí kankan bá ti sọ fún ọ yóò máa pariwo pé kíní kan ti ń súnmọ́ ọ kíní ka ti ń súnmọ́ ọ mọ́jọ kọ o tó o bá ń rìfáàsì yóò máa sọ fún ọ pé o ti ń súnmọ́ nǹkan kan tó lè o torí gbogbo wọn fẹ́ kú náà ni. bẹ́ẹ̀ bá ń lọ bá fẹ́ kan kòtò èmi yóò máa sọ fún ọ pé o ti fẹ́ kan kòtò kòtò ń bẹ wájú o mọ̀ fadarabat alayhi mudillatu wal maskana ọlọ́run ní ada maskana bò wọ́n òsì òsì ọkàn lẹ́mìí wọn gbogbo tí wọ́n bá rí kí wọ́n kójọ wọn ní kankan náà èrè eh, àwọn èèyàn wa ń jẹ sẹ́dítọ̀ wọ́n ń jẹ gbogbo ẹ̀ ẹ̀mí wọn ò tún kú òǹbí pé àtúnṣe tó bá rọrùn fẹ́ lómi kó tó padà tó gómìnà ṣe ni yóò fẹ́ ṣe ibi èèyàn ṣe pírẹsidẹ́ǹtì fọdún fẹ́ jọ tó tún fẹ́ ṣe míì ẹjọ́ kú dọdún méjìlá àwọn kan náà débẹ̀ wọ́n lọ́dún mẹ́fà wọ́n dá ok àìsàn ọdún mẹ́fà single term ṣe é mọ̀kọ́ ọdún méjìlá náà ni ó padà di tó ló fi lẹ́yìn òfin tuntun ni ó tún yẹ contest <laughs> ẹ máa wá àdéhùn gbogbo ẹni ó bá ti gbèsè ní èsì àwọn ọ̀tọ̀ ọlọ́run ayé ní ọ̀jẹ̀ gáyà rẹ̀ ibi tá ń lọ nu òsì ẹ̀ ní ẹ̀mí ẹ̀ ní ọ wà òsì ẹ̀ yọ wà lọ́kàn rẹ̀ báyìí bẹ́ẹ̀ bá ń ronú tẹ́yìn wò pé bẹ́ẹ̀ bá tiẹ̀ rí nǹkan jẹ nítorí wọ́n máa rò kọ́ lélẹ́yìn bọ́ bá ra mọ́tò tán yóò tún mọ̀ pé two thousand and fifteen mọ́tò ti mọ̀ ra two thousand and sixteen ti jáde bọ́ bá ra two thousand and sixteen yóò tún máa wò wípé ah brand eléyìí kò ṣe Honda ni Toyota ló yẹ tó bá tó rẹ̀ lẹ́yìn ma yóò tó máa wá bí ẹ̀mú káàkiri oríṣiríṣi wàhálà tí ó bá nù ọlọ́run ọba tó la ẹ̀gá ni ada mọ́síkánà bò wọ́n mọ́síkánà wọnú ẹ̀mí wọn gbogbo tọ́lọ̀ ń bá ṣe fún wa kò tún wa mọ́. wàlẹ̀ mọ́síkánà tó tẹ́ ẹ bá tó rí wọn gan ẹ̀ tó rọ́ọ̀sì lára wọn. òṣì wọnú ẹ̀mí wọn òṣì ń wọ ìgbésí ayé wọn àwọn wọn sì tọrọ ẹ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ mọ́jà arósì. ọ̀pẹ́ tàbí تطهواه تجد وافتكر في منتهى حسن الذي أتى أفعني كيف أفتكر في منتهى حسن الذي gbogbo ntọ́ ọlọ́run wá káàkiri ronú sí wípé nígbà tó bá tẹ̀ pé tọwọ́ mi bá tẹ̀ tán kí ni ó ṣẹlẹ̀ èèyàn wá aṣọ lórí ìlú kò lè dúró sílùú nǹkan mọ́ tó bá wọ̀lú ẹ̀ kò tó bẹ̀ tí ó wà gbénu ilé rẹ̀ fáàní ọ̀sẹ̀ méjì mẹ́ta yóò tún ti sá lọ ọwọ́ adé ti lọ gbábìjàn àbí ọ lọ ibìkan lu èbó kò wá relevant mọ́ relevant mọ́ ntọ́ wà ronú sókun ẹ̀ tọ́ba ìtàn tẹ́jì dàmúrọ̀ ń jẹlẹ̀ àwọn tí wọ́n ń bẹ nípò nísìn wọ́n dépò tán kẹ́tọ́ ẹnìkan náà àti àjọjọ tí wọ́n dùn pọ̀ ó lóun dúpẹ́ fọlọ́run tí òjẹ́ pásìkò yìí lòun wọlé tó ń bá wọlé gómìnà nírú àsìkò yìí òun wà hypertensive tó ń bá bóun ṣe wọ̀ pé òun pìtì àwọn tẹ́ wà ní gómìnà yìí sí nítorí pé òun wà hypertensive ń tò ó bá ìgbé gómìnà lòun ò rí tó wọ́n fi kú dànù ọlọ́run wọn láyé tó bẹ̀rẹ̀ kọ́sàánú wa ọ̀la wàbá o. ọlọ́ni wà bá ubi ọ̀dọ̀bí nínà Allah. wọ́n tó sẹ́rí wọ́n sẹ́rí pẹ̀lú bínú ọlọ́run ọlọ́run kọ́ mọ́ bínú sí wa o tọ́lọ́run bá ń sọ̀rọ̀ fún wa ẹja àmà fọlọ́run tá a bá dúpẹ́ yóò lékún téèyàn bá tọrọ bínú ọlọ́run yóò rí o ọlọ́run mọ́ bínú sí wa ọlọ́run wọ́n sẹ́rí pẹ̀lú bínú látọ̀dọ̀ ọlọ́run. ọlọ́run ní àdéédé bínú sí wọn nítorí abínú sí wọn ni wípé gbogbo bámi ọlọ́run bá bá ṣe tó tí wọ́n rí báyìí àìgbàgbọ́ wọn ṣe sí wọ́n á máa sa ìgbàgbọ́ sáwọn àmì ọlọ́run bàbá tó láàrin ga. àwọn ànábì ọlọ́run bàbá tó láàrin ga tó rán sí wọn wọ́n tó ń pa wọ́n láì lẹ́tọ̀ọ́ wọ́n tó ń pa àwọn ànábì ọlọ́run láì lẹ́tọ̀ọ́. báyìí kàbí ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ó ń ṣe nǹkan tí wọ́n á ń justify tó ṣe fáwọn ẹ̀dá ẹ̀ ìrọ̀pá àlàyé mi tiẹ́ ọlọ́run fẹ́ já lóun sálábòsí sáwọn táwa ń ṣe sáà lè ṣàlàyé ẹ̀ ọlọ́run tó dá wa ó ṣe nǹkan tí wọ́n ń ṣàlàyé ẹ̀ fáwọn ẹ̀dá ẹ̀ pé wọ́n ṣàbòsí fún wa o ìta ṣe yẹn ráàlíkà bí máa àṣọwò nítorí pé wọn ò gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ni kí ẹ sẹ́ pé abínú sí wọn lóòótọ́ ṣùgbọ́n àwọn yẹn ń ṣàìdọ̀ àdó sí wa wọ́n tún ń pa tí ò lẹ́tọ̀ ẹ máa ọlọ́run ọba ọba tó la ká àṣekàwá náà dùn tá a bá máa ń ṣe ẹja jẹ́ ń tá a lè justify yorùbá láyé mi ti ọlọ́run lélẹ́yìn kọ́ wọ́n tún ń tayọ ọlọ́run ẹni sì tayọ ọba ọba tó nítòjú bá rí ń bẹ̀ kó forí e. àwa tá à ń bẹ mọ́ṣáláṣí ẹja sọ̀ra ẹja rí àánú ọlọ́run bí àánú ẹ̀ka dúpẹ́ fún tá a bá ti ń dúpẹ́ fọlọ́run ọba á gbà lékún sí lójú tó lọ́n ṣe fún wa tá à ń dúpẹ́ fún ọlọ́run kó má fi bínú ẹ̀ gbà á ń tá a fẹ́ tó lè wà lọ́dọ̀ wa ọlọ́run kó bá fi eléyìí tá a fẹ́ pààrọ̀ ẹ̀ innahu ala kulli shay'in tábàárẹ̀ tó ní bèrè. سبحانك اللهم وبحمدك